والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الواحد والثلاثين ومئتين وعن أبي قتادة الحارث بن ابن ربعي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأقوم إلى الصلاة وأريد أن أطول فيها فأسمع بكاء الصبي فأتجوز في صلاتي كراهية أن أشق على أمه رواه البخاري وعن جندب بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة الصبح فهو في ذمة الله فلا يطلبنكم الله من ذمته بشيء فإنه من يطلبه من ذمته بشيء يدركه ثم يكبه على وجهه في نار جهنم رواه مسلم وعن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال المسلم أخ المسلم لا يظلمه ولا يسلمه من كان في حاجة أخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه بها قربة من قرب يوم القيامة ومن ستر مسلما ستره الله يوم القيامة الحمد لله wọn ìgbà wa yìí wọn lábẹ́ àkọlé tá ń bá lọ pé ká fi ọwọ́ àwọn èèyàn ká àpọ́nlẹ́jọ́ lọ́wọ́ bá ṣe fáwọn mùsùlùmí bá ṣe fún wọn. Bàjẹ́ni tí ó máa láàánú àwọn èèyàn. Ìgbà wa lọ́kọ̀ọ́kọ́ ó wá látọ̀dọ̀ Abu Qatada ibn Raba'i radiyallahu anhu. قال رسول الله صلى الله عليه وسلم ونعم إن الله ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́n kó máa bá ó sọ pé èmi ìlà ọkùnrin ìlọ sọlẹ dájúdájú èmi á máa dìde láti ṣe sọlẹ wà orí ìjọ ànàpọ̀ wẹlẹ̀ fi hàn wọ́n sì máa gbèrò àti fa sọlẹ tèmi kàn. فأسمع بكاء الصبي nígbà gbọ́ ẹ̀kún ọmọdé kékeré kan lórí sọláàtì pé àtẹ̀jẹ́ wọ́ọ̀zù fi sọláàtì nígbà bá ṣe sọláàtì tí mo ti gbèrò láti fàgùn ní fúfúyẹ́ tọrọ ìyẹtẹ àni ẹ̀ṣọ́kọ̀ ọmọ nítorí ìbẹ̀rù kí n má bàa la wàhálà bọ̀ ọ́ ìyá ọmọ náà lọ́rùn alimami Bukhari ń ló gbé ẹgbàá wá ìjáde kókó tó fà sí imaamu Nawawi rahimahullah tó fi mọ ẹgbàá wọ̀rọ̀ yìí wá níbí ó náà ní anabi sallallahu alaihi ti máa ń pa ìró rẹ̀ dáa eléyìí tó lọ síbi fífasọ láti gùn lọ síbi gbígbé fúyẹ́ nítorí ẹkùn ọmọdé tó gbọ́ eléyìí túmọ̀ sí pé bàbá jẹ́ ẹni tó wà nípò ìmáàmù àgbọ́dọ̀ kà máa bá àwọn sọ̀làwátì wa lọ lọ́lọ́pàá gàdá láì lákìyèsí nítorí pé àwọn èèyàn tó wà lẹ́yìn wa ó lè jẹ́ pé ọmọ wọn ń bẹ pẹ̀lú wọn ọmọdé kékeré òun ọmọ kankan kò fẹ́ mọ̀túnmọ̀ ń tẹ̀sí nítorí kékeré tó ń kéré ìbá ṣe pé ọmọ mọ̀túnmọ̀ ń tẹ̀sí ni ọ̀sọ̀lẹ́sì àti ẹkún eléyìí tá à ń sun tá à ń fi ń tọ́ka sí pé ipò tá a bára wa ipò tá a wọ̀ tẹ́ wa lọ́rùn òye ẹ̀kọ́ ọmọdé òṣèrú ẹ̀ tó bá jẹ́ pọ́ máa ń tẹ́ ṣe tó bá ṣe pọ́ máa ń tọ́ tó bá ṣe pọ́ náà máa ń tà ń ṣe tó bá ṣe pọ́ máa kò tá a wà. kékeré náà lè dín ọmọ lọ́nà níbi kó wọn máa sunkún kọ́mọ fi ìnira tí ń ṣe hàn eléyìí tí ń fẹ́ kẹ́ bóun wá ọ̀nà àti pẹ̀tù sí i. láti sì máa pé ọmọdé kékeré èyí tó wọ́pọ̀ jù ni pé wọn ò lọ́nà méjì tá a fi ṣàlàyé àfi ká sunkún. àbúrò ẹ̀ ni wọ́n ti sọ pé ẹ má ṣe jẹ́ ọ̀dà yín láàmú ẹ̀kún ọmọ yín polówó tí máa ń sùn mẹsẹ̀ jẹ́ ọmọ àbàyìn lọ́kàjá o gbọ́ ọba jẹ́ pé gbogbo ń tọ́mọ bá fẹ́ ṣàpèjúwe pé òun fẹ́ àbọ̀ òun ọ̀fẹ́ ẹkún ní òfin máa sọ ẹkún lè di ọmọ polówó ọwọ́ àkùsọ́wọ́ ìyá àti bàbá káwọn nífura nítorí pé ẹkún tó mọ̀ sùn lórí pé ìdí ń jà ń jẹ iná ni ó sùn láti ṣe àpèjúwe pé bí ń pa wọn. oná lẹkùn kan náà tó mú sùn nígbà tó bá fẹ́ fi hàn yín pooru mọ́ ọ àbọ̀ fẹ́ sọ kó tutù mọ́ ọ àbọ̀ tí ẹ fẹ́ sọ pé bẹ́ẹ̀ ṣe pọ́n yìí kò bó làwọn. tẹ̀yìn ló kù tẹ́ mi fura wọ́n ìfẹ́ kó lè pamọ́ sí gbogbo èèyàn kì í sábà pamọ́ sí ọmọ torí àwọn ni ó yí ọmọ tí ó sunkún ó yé ìyá rẹ̀ tí ń rẹ̀ wọ́n á sí bó ti lè yé ìyá tó tí ìyá wà lórí sọlẹ tí rẹ̀ wà fìgbè ta tí ọmọ ẹkún tí ọmọ sùn tí ọpọlọ ìyá yìí tí ò ní fẹ́ sí kúrò nídìí sọlẹ. tí ọkàn rẹ̀ ò ní fẹ́ dàrú. ẹ sì mà kí ká dúró ká tẹ̀ ká forí kalẹ̀ ó ní kọ́kọ́ là ń pè ní sọ̀rọ̀ yà. nítorí pé ọ̀wọ́ àgbàdá bá fọkàn bá lọ nínú sọ̀rọ̀ àti wà òun náà lánìí nígbà tí bá ti wá sí ọpọlọ ìyá kúrò nídìí sọ̀rọ̀ kò sí tàbí ṣùgbọ́n agbára gbanduku lásán ló kù tí ó fi máa ṣe sọ̀dá. kọ́mọba wa pàdánù sọ̀dá tirẹ̀ kọ́mọba sòfò tó pọ̀ jù nínú ẹ̀. ànábì sallallahu alaihi wa sallam tó bá ti gbọ́ ẹ̀kún ọmọdé bẹ́ẹ̀ nígbà tí ń bá sọ̀dá ti lọ ó máa ń gbé sọ̀dá ti yẹn fúyẹ́ nítorí. kí eléyìí ọmọ bàá jẹ́ wípé yóò kó wàhálà báyà rẹ̀ ní ìgbà tí lè má mú bá ń bá sọ láti lọ lọ́lọ́gbọ̀n arákadá tó máa ń ṣe sọ̀kan. eléyìí nínú àwọn nǹkan tí ó ń jẹ́ òdodo nù ìròyìn tọ́lọ̀ ń fi ròyìn anábọ̀ وما أرسلناك إلا رحمة للعالمين أنا أشكو لباسك في بابا الله لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم ìránṣẹ́ kan ti wá abayín láti inú yín ló ti wá èèyàn bíi tiyín ni kì í sàlùjànú kì í ṣe màláìkà irun tí máa ṣe yín a máa sọ náà torí ẹ̀ ó sì jẹ́ ẹni tó ṣe pé a máa gbìyànjú lórí àti fàǹfààní wá báyìí gbogbo ní tí ó bá sì la wàhálà bọ̀ yín lọ́rùn ọ̀rọ̀rùn ipe kọjá pé yọ bẹ lára tó ṣe lófin fún yín àbí ìlànà ó sì jẹ aláàánú oníkẹ̀ẹ́ sí àwọn olùgbàgbọ́ òdodo àwọn náà àwọn yẹn sànàbì ṣùgbọ́n ọmọlẹ́yìn rẹ̀ ni wá ọmọlẹ́yìn rẹ̀ lódodo yóò máa wà wò kọ́sì rẹ̀ ni. kíni láàrin kó rẹ lọ́mọlẹ́yà nàbì wọ́n pé rẹ ìhùwàsí rẹ apá àbùbá ni sí ìhùwàsí àti sí ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. akọ́sí rẹ̀ nàtẹ́ iná máa ń bá sọ láti lọ ẹgbọ́tọ̀ máa ń sunkún nítorí pé ọ̀kan nínú jẹ̀mọ́ ti ń bẹ lẹ́yìn yín òun ló gbé ọmọ òun wá tọmọ yẹn ń sunkún kí ọkàn rẹ̀ ó lè bá àṣẹ́kù nídìí sọ láti yẹn àbí kẹ́ ẹ tètè ṣe ní fúfúyẹ́ tí wàá kó ní ìdúró lẹ́wà káyipé súrà tẹ̀ gbẹnu lé lẹ́yìn fàtàhà. ẹgbẹ́ kejì náà kó tó di pẹ́ òkú ẹ̀dínkù. tó bá jẹ́ kórè òkú lẹ́ bá wà subhana rabbi al-azim subhana rabbi al-azim subhana rabbi al-azim ẹ̀sìn wí ẹ̀sìn lọ púpọ̀ tó bá ti gbẹ́ fún ọmọ ìtẹ̀wé náà tó. سمع الله لمن حمده ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه تبقوا ما ارقوه ان ملء السماوات وملء الارض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد اهل الثناء والمجد احق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ẹnìdìí kẹfà délẹ̀ tẹ́lẹ̀ máa ṣe ní gbogbo àwọn àyè kọ̀ọ̀kan tí bá débi tẹsán hò ẹ sì rí pé ọmọ tí ń sunkún yọ ọ̀dàkẹ́ ẹ rí i pé ń gbà mí tó máa ń sunkún tí bá ti lè rò kú ẹkún rẹ̀ ó lékún sí orí orí ìyá rẹ̀ lókè mà tí bá ti forí kalẹ̀ a. Ah yóò tún tẹná máa púpọ̀ ẹ̀rọ àwọn àbá gbogbo nìyá ìlọ kí ló ṣe tí bá ti ti gbórí sókè yóò tún dínkù tí bá ti ti gbórí lọ sílẹ̀ ẹkún yóò tún pọ̀ sí tẹ̀ ń nífura tẹ̀bẹ́ wọn adébi tẹ̀sán hold tó bá rí i pé ìyá òun jókòó ṣùgbọ́n kò pọ̀ ń rọ̀ ẹkún yóò tún lékún sí i. irú ẹ̀jẹ̀ bá ti parí tẹ̀síáhùjò yìí tẹ̀sí as-salatu fan nabi Muhammad sallallahu alayhi wa sallam allahumma inni a'udhu bika min adabi jahannam wa min adabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnati al-masih ad-dajjal ẹsẹ̀lẹ̀mù. ìmọ̀ wòlẹ̀ tó kí àdúrà mọ́lẹ̀ ń bẹ̀rù pé gbọ́ máa sunkún bí òsunkún kọ̀ọ̀kan. ẹgẹ́ kúrúbà ẹ̀sálàmà. tó eléyìí wọn bẹ nínú pé ẹ láàmú tó bá wà jẹ pé àti ìbẹ̀rẹ̀ sọ̀láàtì wọn dẹnu lẹ́kọ̀ọ́ ọmọ àbẹ̀rẹ̀ sí ní gbọ́tọ̀ máa ń sunkún tòṣe ló yẹ kẹ́ ẹ pàkíyèsí ìyá ọmọ ọlọ́dọ́mọ rẹ̀ lóhùn nítorí kọ́ máa fi tiẹ̀ kọ́ máa fi kó bá ti jẹ̀ máa torí pé àti ìbẹ̀rẹ̀ sọ̀láàtì mọ́nùbá tó bá pa ti bẹ̀rẹ̀ ní náà ní dá ń sọ yẹn. ìrọ̀ eléyìí túmọ̀ sí pé nínú ẹ̀kọ́ tẹ́sí Islam fi kọ́ wa òun náà nípa àwọn ọmọ wa ká máa mú wọn wá sí mọ́ṣáláṣí. nítorí pé gbogbo àwa tá a ti dàgbà débi pé a ti dọ̀dọ́ a ti dàgbà a di bàbá a ti dàgbà a di ya, a ọlọ́run máa fẹ́ràn wa púpọ̀ tẹ́mi wa fi gùndò níyì pàmì làjọ délé ayé ńgbà kan náà táwọn ti lọ ọ̀nbẹ nínú àwọn èèyàn tí ó tó wa tí wọ́n ti kú ẹ̀sìn Islam ó sì máa bẹ láéláé títí ìjọ ọ̀gbìn ní àlùkìyàmù àwọn ọmọ wa àwọn náà ni àwọn ọmọ àtàwọn ní tí ó padà dọ̀dọ̀ tí ó padà di bàbá tí ó padà di yá táwọn náà tún máa bẹ lórí ẹ̀sìn Islam lọ́jọ́ iwájú inshàlá tá a bá wá kùnà láti fi ẹ̀sìn Islam kọ́ àwọn ọmọ wa láti òní báwo lẹ rò pọ́lẹ̀ ẹ̀sìn Islam ó yìí. irú ọjọ́ iwájú wo là ń palẹ̀ má di ẹ̀sìn Islam. oní ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n máa mú àwọn ọmọ wọn lẹ́yìn lọ síbi orí ibú wọ́n máa kó àwọn ọmọ lẹ́yìn lọ síbi ìrégbè wọ́n máa mú àwọn ọmọ lẹ́yìn lọ síbi tí wọ́n ti ṣe pàlàpàlà kí ló dé tó fi jẹ́ kó kéré púpọ̀ nínú wa ẹni tó máa mú ọmọ rẹ̀ lẹ́yìn lọ síbi oríire nígbà táwọn ẹ̀ bá wá sí mọ́sálásí yẹn mélòó lẹ́rìí nínú wọn tó mọ̀mọ́ wa lọ́sàn yẹn bá ń lọ sí ìdánilẹ́kọ̀ọ́ yẹn mélòó lẹ́rìí nínú wọn tó mọ̀mọ́ rẹ̀ lẹ́yìn nígbà tó ṣe pé gbogbo nǹkan tí ò dáa tó burú tó bàjẹ́ làwọn yẹn máa fi kọ́ àwọn ọmọ wọn pàṣẹ àwọn ọmọ wẹ́wẹ́ wọn ni ọ̀há àwọn rẹ́kọ́ọ̀dù òfò sórí. So lẹ́kẹ́ bí tó ń fẹnu kọrin ní ọmọ àforí jó ọ̀nbẹ nínú ọtún sípé bí ti ń ṣe bẹ́ẹ̀ ni ó tún máa fẹsẹ̀ rájò. èwo nínú àwọn ọmọ àfẹ́tọ́ náà ń bá sànú ní ọ̀dọ́rúkọ àwọn ẹni tí máa ń ṣeré àgbákò eré àdánwò gbogbo eré orí lóríṣiríṣi táwọn Yorùbá máa ṣe ní àwọn ẹni yóò tún máa sọ̀tọ̀ ìtàgbésí ayé wọn fún yín pé njẹ́ wọn ẹ́fàtì fún un akramakumullah kámẹ́fẹ̀ tí sọ̀rọ̀ àwọn ọmọ oníbọ́ọ̀lù tí wọ́n ṣe irun sórí yẹtuyẹtu bíi tàwọn wèrè tuntun tani ọ̀dọ́ kọ gbogbo àwọn eléyẹn mọ̀ mọ́tò bá débi kásẹ̀ sùn wọn máa kó àwọn ọmọ wọn sá kúrò ní js tẹ́lẹ̀ yọ ọba mi tó àwọn ọmọ yín ẹ̀ka kàdédé bí wọn kálí bá sọ pé ńgbà tí wọn náà tó fi lọ́kọ́ ilé ayé òfòrí palẹ̀ kẹlà kókó rẹ̀ ni pé wọn náà sánà tọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam tó fi lé tọba ajẹ pé ọba dá sí lílékún ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam ajẹ pé irú àwọn ọmọ wo lọ wá bí irú àmójútó wo ló ní fún wa torí àwọn ọmọ wa wọn gbọ́dọ̀ pẹ́ sí mọ́sálásí ọmọ tí màá sábà sunkún tí ìyá rẹ̀ bá gbé wá sí mọ́sálásí àbí àyè yòówù ọ̀nà làwọn ọmọ kólóró kólóró báwo bá ti ń dàgbà òye rẹ̀ máa lékún sí ẹkúnkẹkún òní máa tẹnu rẹ̀ jáde ó túmọ̀ sí pé àwọn ọmọ polówó gan-an wọ́n ń gbé wọn wá mọ́sálásí láyé ànábì Muhammad sallallahu alaihi wa alihi wasallam lẹ́yìn náà àwọn ọmọ wa tá a bá ṣe wọn lọ́nà tí wọ́n nífẹ̀ẹ́ mọ́sálásí ibo ni wọ́n bá tún nífẹ̀ẹ́ kí ló dùn ún gbèsè ayé ìkẹtẹ́ yọ̀ọ́ bá lẹ́sìn Islam kí ni wọ́n ń pè ní gbèsè ayé náà kò nítumà tí o bá ti fẹ́ fún Islam àwọn nǹkan pálapàla rádaràda ni ó kàn máa dùn ọ́nú ìbànújẹ́ tàyé àtàkìyàmà náà máa fi tẹ̀dùnú. ẹ bá wá bí makalẹ̀ tí ẹ fẹ̀sẹ̀ kọ́ àjẹ́ àniláàrí rẹ̀ kí ni láàrí rẹ̀ tí wọ́n kàn fẹ́ bí makalẹ̀ kọ́ lọ́ máa bọ́ dáká bẹ́ẹ̀ bí makalẹ̀ kọ́ lọ́ máa bọ́ gbàtọ́ lọ́lé délọ̀ bẹ́ẹ̀ bí makalẹ̀ kọ́ lọ́ máa bọ́ gbálẹ̀ ah, tó bá jẹ́ pàkó tó sùn sí ẹnu ó kú ránù sí i. torí di eléyìí anábà Muhammad sallallahu alayhi wa sallam àtìrìgbò tí ń bá sọ láti lọ́jọ́ kan tó forí kalẹ̀ ó tó gbórí sókè kò má gbórí sókè ó tó gbórí sókè kò gbórí sókè ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní ba apá kan nínú àwọn sàhábà kọ́mẹ́jẹpá nàbìjì kù ọmọ yẹn ti lè máàmù tààtò lẹ́yìn rẹ̀ ti kú àtọ́kàn gbórí sókè nu wa èdè tó gbórí sókè ṣáájú ìmáàmù torí ìbẹ̀rù àwọn ti yẹ kó wọn gbórí sókè ti pẹ́ máa tètè sọ láti lẹ́yìn wọn tójọ́ mẹ́ta tó bá rí i pé ọmọ ọmọ ànábì sallallahu alaihi wasallam ológun ànábì ní kẹ́tẹ́kẹ́tẹ́ pàtórí tánábì forí kalẹ̀ tán lọ́wọ́ bá jókòó tánábì lẹ́yìn àtọ́rùn àwọn bàbá dáadáa nù o yàtọ̀ sí wọ jẹ́pẹ́ ọmọ tó bí ká ọmọ sọ ojú ẹ̀ ni bàbá yìí ti dẹ́njà jù yọ mọ wò pé kólú ẹ bá tún lọ rẹ ó lè kọlu ẹ ń kò mú. tó torí pé ẹni tí ẹ bá ti lẹ ẹgbẹ́ fún tẹ bá tújú ká fún yóò lè súnmọ́ yìí. àwọn ọmọdé àwọn sì máa wà nípò pé wọ́n á máa fẹ́ kí káwọn èèyàn máa yọ̀ máwọn làwọn náà ṣe máa yọ̀ mẹ́lòmí. àwọn wàrà jẹ́ kójú rẹ̀ máa dẹ́rù báyìí tọmọ bá ti ń rí ọ̀tá yẹ bọ́ọ̀lù ọmọ bá tó lẹ́yìn anabi sallallahu alaihi wasallam mọ́rùn ọmọ òdìdé o dìde bọ́rọ̀. àfìgbà tó tó jẹ gbádùn ẹ̀yìn ànábì sallallahu alaihi wasallam tẹ́rùn tó tó wá kú ọmọ ẹ̀ lànàbì tó gbórí òkè. ànábì sallallahu alaihi wasallam ẹni ah, pé mo pẹ́ o níborí kalẹ̀ ọmọ mi yìí lọ́fẹ́ jẹ gbádùn ẹ̀yìn mi èsì fẹ́ bá a ṣe lájàmbá ìfẹ́ gbádùn rẹ̀ jẹ́ ọgbádùn rẹ̀ yó ètò mo dúró dé yìí nítorí di pé mo gbórí òkè subhanallah lókè tí yẹn bá gbọ́ ọmọdé láyè kọ́ wa mọ́sálásí sọ́mọ kan dẹrú ẹ̀ wò ní dẹrú ẹ̀ wò ìyẹn ti máa wò nígbà tí a bá ti fún àwọn ọmọ láǹfààní fún ọmọ wa mọ́sálásí fún ọmọ wa mọ́sálásí fún ọmọ wa mọ́sálásí ẹ̀sìn islam yóò padà dùn mọ́ wọn yóò padà tẹ́ wọn lọ́rùn gidi olórí ikú tí máa fẹ́ gbẹ̀sìn kúrò lọ́wọ́ ẹni kò ní rírun àwọn ọmọ bẹ́ẹ̀ gbèsè lọ́jọ́ iwájú ẹ̀tọ́ sọ ọmọ táfẹ̀sì kọ́ ọmọ dáadáa mú fún gẹ́bí ti ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa lónìí wọn dààmú fa ọ̀ǹgá bàbá ǹgá sí lọ́nù àbọ̀ ọ̀gá ìyá ǹgá sí lọ́nù ìyá ọ̀gá ọmọ ti ṣe sí lọ́nù ẹlòmíì kan tó máa sọ fún ọmọ pé náà mi ò fẹ́ fún kọ́ ọmọ ṣẹ̀tì tó ló ń ṣe wọn lọ gba wèrè mẹ́sìn ẹ̀jẹ̀ bá ti ń sin lọ́nù ti gba wèrè mẹ́sìn lọ́dọ̀ àwọn aláìlórí lọ́wọ́ torí ẹ ẹjẹ àmọ́ mọ àwọn ọmọ àwọn mọ́sálásí ẹ̀yin lè máa mú ẹ mọ yàkà àwọn lè máa mú mi burú bàjẹ́ yóò mọ ilé àwọn makanu mọ́sálásí ní pẹ̀lú kòbókò kí ni wọ́n ṣe fún yín bàbá wọ́n ń pariwo ni àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn sọ ẹ lè halẹ̀ mọ́ wọn wọn jọ èsì gbogbo gbà náà lẹ́nu àwọn ẹkọ gbàgbé bí gbàgbé ẹsùn kankan ẹ má lọ yín irú àwọn náà là ń fẹ́ fún ọsìn náà ọmọdé ò ní sáláì máa ṣe bí ọmọdé bákan náà ká máa ta àwọn ọmọ kòkòrò láti máa wá sí mọ́síláṣí Masha Allah kí wọ́n máa lọ lé kí wọ́n bẹ́ẹ̀ ni kí wọ́n gé ibi báyìí.

ọmọ òní wá mọ́ àdìsí kan wá wà wọ́n ń sọ pé ànábì sọ pé yẹnìbó masajidakum sibyanakum wa majaninakum bí àwọn ọmọ wẹ́wẹ́ yín àtàwọn wèrè láàrin yín ẹ̀mẹ́jọ wọn máa wá mẹ́sàlásì eléyàá kì í sọ̀rọ̀ ànábì sallallahu àdìsí mọ̀ọ́dọ̀ ìrọ̀lẹ́ irọ́ ni kì í sànàbì lọ sọ bẹ́ẹ̀. torí délé ẹ fi wíwá mọ́sálásí fi kọ́ àwọn ọmọ yín ẹ sì jẹ́nu yín ọmọ dùn ẹ bá ti rán ọmọ yín mọ́sálásí ẹtùjẹnu yín ó dùn tẹ́ bá rọ ọmọ ọlọ́mọ mọ́sálásí torí pé ọjọ́ ọ̀la Islam insha Allah yóò dáa pẹ̀lẹ́ ìpàtàkì púpọ̀ kó ká mójútó. tọ́ àdìsí tó tẹ̀lé lẹ́yìn. النبي محمد صلى الله عليه وسلم أني من صلى الصبح من صلى صلاة الصبح فهو في ذمة الله جندب ابن عبد الله الأبوة قال النبي صلى الله عليه وسلم قال ní gbogbo ẹnikẹ́ni tó bá fi lè ṣe tó bá fi lè ṣe sọ̀láàtù àṣùbà sọ̀hún fi dẹ́mẹ̀tìlá onítàn ó ti bẹ nínú ìníláyàbalẹ̀ ọlọ́run àti májẹ̀mọ́ ọlọ́run ọlọ́run bó fi ọláyàbalẹ̀. pàkàlẹ́kẹ̀ kan ò ní jẹ́ tiẹ̀ ìṣẹ̀rùbá nìkan ò ní jẹ́ tiẹ̀. lè má dá nítorí kò ṣe sọlá tó sọ kí wá sí kò ṣe sọlá tó sọ bí ìlábẹ́lé ìwọ ọkùnrin ọlọmọsílámì. ẹ wá wọlé ńlá tọ́nà ọba máa ń ṣe fẹ́ni tí ọba ṣerú eléyìí eléyìí tó bá kú bá yé wa ó tó mú wa mọ́gbẹ̀yìn níbi àti ti àṣùbà pẹ̀lú jàmáà. ọmọ abẹ lábẹ́ àbọ Ọlọ́run ọba wa gbọlọrun náà ti wá dùn tí ọ agbóore máa lọ oorun ti dàrá bẹyẹn bẹyẹn o ti wá sọ̀rọ̀ orí ńlá yìí nù kí làlá tí o ní máa dúró tù dúró tù tí o ti jẹ tíyàwó ti di tí o èyí tọkọ ti di tí o kí ló ṣe bàbá àtìyá tí wọ́n jẹ́ àwọn ọmọ wa gbogbo àlàǹkó kàtà sọ́nà. yàtọ̀ sí pé tá a bá ti ṣe àṣùbà a ti sọ̀ka nínú sọ̀làwáàtì márùn-ún tọ́jọ́ ọ̀ràn yẹn lórí wa ń jọ ẹ̀sùn àwọn orí ńlá tọ́lá wọn ti fún wa. a máa bẹ lábẹ́ ìfiniláyàbalẹ̀ ọlọ́run. ẹ dákun tọ́lọ́n bá fi yàn láyàbalẹ̀ ó rí owó ló tó fẹ́ sọ pọ́lọ́run ṣe fún. torí ẹ̀ orí ńlá ni òkú ẹ oríire o mi ò lè pàtùbà ìdẹ́njọ kan pẹ̀lú jama ẹ kú oríire yìí wá sàtùbà lásán máa máa ṣe o mùsùlùmí ni mi ò gbogbo sọ láti máa máa ṣe o ẹ kú oríire. من صلى صلاة الصبح فهو في ذمة الله الله ìwà dúró nǹkan táwọn èèyàn ń sọnù fúnra wọn ẹlòmíì bóyá bóyá kan lọ́dún a máa ṣàṣùbà bóyá kan láàrin a máa wá mọ́tíláṣí ẹ wá dúró orí bẹ́ẹ̀ pàdánù rẹ̀ fúnra rẹ̀ ẹ wá wá dúró dáadáa tó ń fi tẹ́ra rẹ̀ lórí pé ń ní jẹ̀má ewu ọlọ́run lọ́mọ iye ìṣòro tọ́lọ̀ ọbẹ̀ ẹlẹ́dàá wa ń gbé wa ẹ̀ bóyá nítorí kó n ta ṣùgbọ́n àníjàmá. kò sàdédé jẹ́bẹ̀ẹ́ àsìkò àṣùbà yẹn a òun máa ń dùn máa òyìn àbàjẹ́ ni. èyàn wo ní ìsìtẹ́ bá fẹ́ bá ra tají tẹ wá wọ abo tẹ̀rí kí abo mẹ́ta àbọ̀ ni. bẹ́ẹ̀ bá máa ń fẹ́ olú láti ẹ̀ wà á àsìkò tó yẹ ká dínú ká ti kìyàmù lẹ́yìn láti pẹ́pẹ́ lọ at least at least roughly ó ti kú one hour thirty minutes kí n tó dìde àbá wọn bá máa tẹ náà sùn wọn bá máa tẹ náà sùn pàtí wọn bá tẹ àti tìlọ bá dá ó lè dá mẹ́fà. أعوذ بالله من الشيطان الرجيم إنا لله وإنا إليه راجعون ذلك bàbá mùsùlùmí nígbà tó ti jí tẹ́lẹ̀ kí ló dé tó kóra rẹ̀ ń jà kò sí eyín olè sùn kó yóyàn ẹ̀yin náà tura rẹ̀ o eyín olè sùn kó yóyàn tẹ́ ẹ bá fi àsìkò tó gùn gidigidi sùn ẹ lè yó láéláé kódà ibi tó oró tó burú sí o ní pé báyìí bá ti gbọ́ láti sùn sí ìlú oorun ò jọ àdánwò lànà ọkàn ni ilé wa kọ́ kan kọ́ ó ti parí ojúmọ́ sùn náà ti tó ó ti tó nánu especially bá ti rí wákàtí mẹ́jọ tó bá pọ̀ jù ní bá ti kéré tó bá ti rí mẹ́fà o ti tó ó ti tó torí pé mo bá tún lọ dá rẹ̀ sí ọ́la bí ó ti dé ọlọ́run ti sànù wa àwọn nǹkan mẹ́ta gánàbí sallallahu alaihi wasallam ń sọ títẹ̀ bá ti títẹ̀ bá ti ṣe gbogbo àwọn ìkà burúkú tí ṣètọ́nù ti kàn mọ́ yín lára wípé ẹ ní jíṣẹ́ àsọfáfá ń tẹ̀ fọ́nì gbogbo ẹ̀ ló tù dànù alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ti tájú tájú tájú tájú ti dé yẹn alhamdulillahi alladhi ahyani ba'dama amatani wa ilayhi an-nushur ìkànkọ́ jáda ẹlẹ́kẹ̀jì ẹtìjẹ lọ sàlùwàlà tẹ bá ní ìfura èyí náà máa rí pé kankan ṣẹlẹ̀ lára yín ọwọ́ bẹ́ẹ̀ ti ṣe rántí ọlọ́ ẹ̀ rí pé ìdè ìdè burúkú kan ti tu ẹ̀ rí ti ara yín náà kìí ṣe bẹ́ẹ̀ ṣe wà nígbà tẹ kọ́kọ́ tají tẹ̀ sí ìwé nǹkan kan lẹ́wà lẹ́yìn ìgbà tẹ bá wí gbólóhùn tẹ́bá lọ sàlù alátẹ́bá nífura tó dàbí ìgbà tí wọ́n ń já wọn kìíní kan dànù kó lára yín ọlá bẹ́ẹ̀ rí sára yín nà bẹ́ẹ̀ ti ń sàlù alá òdodo lọ́rọ̀ anábì sallallahu alaihi wa sallam tẹ́bá dìde bẹ́ẹ̀ tẹ́ lọ sí sọ̀lẹ́ ọparí nù èyí ti bọ́ lọ́wọ́ àṣetọ́ ni torí ẹ̀ kí wọ́n lọ náà wọ́n bò ṣe fún wa látàrí gba jẹ́ mùsùlùmí gbogbo orí lọ́nà ṣe fún adúpẹ́ fọlọ́ akramakumullah àṣùbà ìkẹtùn rí yẹn orí tún pọ̀ mbẹ̀ sọlá ti tà ń ṣe yẹn àwọn màlẹ́kà gan máa wá láti wá gbọ́ kí o ti lè má mú wa ń ké wa qur'ana al-fajr inna qur'ana al-fajr kana mashhuda àti alukur'ani tẹ̀ ń kí lásùbà nítorí tí a ṣáájú alukur'ani tẹ̀ ń kí lásùbà àwọn màlẹ́kà máa wá gbọ́ orí ńlá ọyanilẹ́nu fún wọn lẹ́yìn gbogbo ń dá ní ká ṣe ìgbà tá a bá jí ọkẹ̀tẹ̀ ẹnu lẹ̀ lẹ́yìn lè máa mú ọ ti múnà lọ. ẹni tó wá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ wá sùn lé ó ń ṣe náà ẹ̀ kí lóò ní wọ́n tó wà díẹ̀ tó bá lọ kó o fà tó ń náà yọ tọ́fà ẹni tó lè máa ti tajú ó lè máa ṣe àwùjọ bíi láàrin ìṣẹ̀gbọ́n ọ̀rọ̀ jù pọ̀lọpọ̀ yé ẹ rẹ lómi tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbà ṣùgbà tí ọmọ yẹn yàn kú yàn. bẹ́ẹ̀ bá tí ó lẹ́gbẹ̀ẹ́ rú wọn wọláhì lóyún ọba sọ̀rọ̀ òun lè gbé yẹn náà. ètò kéré jù ni pé yíyan sẹ́ burúkú tó máa múnú burúkú wọn pé kí ló ń tọ́ ọkùnrin láàmú bẹ̀rẹ̀ tí kò mọ̀ pé wájú ọlọ́run là wà ní. kí ló ṣe. so torí ẹ̀ ọyẹ ká máa tẹ̀lé súnmọ́ nu gbogbo gbèsè ayé wa èsì tába ti kó mọ́sálásí tába padà délé tó bá yẹ ní pé ẹni tí ò ti jẹun ọfẹ jẹun kọ jẹun ká lọ sùn ọmọ bá ti kò jẹun kí la ti fẹ́ máa sọ torí ẹ̀ nínú súnà akórira ká máa sọ̀rọ̀ lẹ́yìn ìṣá kálukú ọlọ́sùn Allahumma ẹ̀yà àfi tó bá kọ̀rọ̀ tá a fẹ́ sọ wọ́n pàtàkì púpọ̀ àbẹ̀ntọ́ tẹ̀sẹ̀ fẹ́yàwó kí àwọn ọmọ lọ sálọ tó yàtọ̀ sírò àwọn eléyìí tó tó bá ti ṣe sọ láti rìn ìṣá kí kálukú sùn tẹ́ bá wà bá wà rú báyìí kí ló dé tó fi sọ wípé tábà ti fi sọ láti rà ìṣá akórira ká máa sọ̀rọ̀ lẹ́yìn nítorí yẹ ní kíkà lóko ọ̀nà sùn. ìgbà wa làwọn sàhábà máa jẹun nítorí súnmọ́ ní fún àwọn sàhábà lẹ́yìn magreth náà máa jẹun olóṣì bá láàfin àmójú èsì oúnjẹ táwọn máa jẹ táwọn máa pè lóúnjẹ alẹ́ o tó ti bà wá jẹun ẹni pé àwọn tó ń ṣe medicine nìsín wọ́n ṣe wájì lọ síbi pé tó bá ṣe é ṣe lẹ́yìn aago márùn-ún aago mẹ́fà ọ̀pẹ̀ jù kí ẹ̀ tó má jẹun kankan mọ́ lẹ́yìn rẹ̀ lọ́sùn lẹ́yìn rẹ̀. nítorí pé gbogbo oúnjẹ tá à ń jẹ ní late hour bí aago mẹ́jọ àgúrò bí poison kì í wúlò fara nígbà tí ẹ̀ ń kàn kó ẹrù sínú lásán jẹ́ kí gbogbo ọ padà di waste product. ìdí inú tó fi jẹ́ sí lọ́pọ̀lọpọ̀ ọgbà pàápàá ẹ̀sùn ẹ̀sùn wò àwọn oúnjẹ táwọn oṣù jẹ náà barakata barakata yìí náà ni. ẹlòmíì lè lọ máa kó láǹfù jẹ lálẹ́ báyìí ẹlòmíì lè ti kó wọn máa gbóyán kalẹ̀ ẹlòmíì lè jẹ́ pamọ́là fùfú. so bó ti wọnú barakata ń tí ò wúlò fara torí kò ti di àsìkò tó yẹ káàrọ̀ ọmọ ìsinmi ni wọ́n ń jẹ́ ẹ rí i pé kí lè o tó máa àbí tílẹ̀ bá ti máa àbí lẹ́yìn àṣùbà yóò máa bùkátà tọ́lẹ̀tì majority oúnjẹ ń kò sàǹfààní fara ó máa ń ṣe sábà bíi ká máa sanra ní sísanra dàárẹ̀ téèyàn kan máa wú bíi bómúbómú tí ò ní jẹ́ pálá bí àlọ́pọ̀ lára. torí ti ẹlẹ́ ẹ wá àwọn àwọn sàhábà láti ayé ìgbà tó súnmọ́ ní kékeré máa ti ṣe jọ. tó bá ti ṣe sọ̀láàtì ìṣẹ́ tó máa ti parí sọ̀láàtì ìṣẹ́ kálukọ́ lọ sùn. ẹ wá wọlé láti ara wọn làlàáfíà. ó gbogbo ẹni tó bá kìyàmù torí tí èèyàn bá sùn débi kan tó bá yẹ pé ẹ̀mí àtọkùn èèyàn bá wà nídìí mo fẹ́ sí lọ ẹ̀ tàjìnà ọwọ́ àpò bẹ́ẹ̀ ṣe wá nípinnu ọkàn láti sọ pé mo lọ sàlọ́ra mo lọ má sí lọ. so yàtọ̀ sẹ́ni tó jẹ́ pé gbogbo ọjọ́ òdì lọ sẹ́ kóhùn tó sùn kọ́nà bá bá lóhùn ó jì ó ní mọ̀ rọrùn tó bá jí gan yóò máa tó gbé ni lórí sọ́lá. so a sì máa àwa yìí ní ìsìn ẹ̀rù ń bà wá kí la fẹ́ bá pàdé wájú ọlọ àwọn àsìkò tó yẹ ká máa lò náà nìyẹn tí gbèsè ayé òfin ní di àbámọ̀mọ́ wa lọ́wọ́ ká lò ọ̀sán wa dáadáa ká lò òru wa dáadáa àwọn bá tá a bá fi sùn kí àwọn ọkàn ní ìlànà mìíràn lẹ́yìn máa yà jà ó ọ̀bẹ àtìhárì hóun yẹ sàn òṣèrò ọlọ́ọ̀ni àsìkò díẹ̀ ni wọ́n máa fi sùn lálẹ́ tó bá ti wá dásìkò sàárì wọ́n máa tọrọ àforíjì àgbọ̀dọ̀ máa palẹ̀ máa ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa jẹ́ pé ó bá pààyàn kò ní fún yàn nọ́tìsì tí ìbá wa wọ sàárè rẹ̀ tán ó lè jábàá máa láéláé tí yàn máa wá jẹ ká àbá máa ń gbà tí ò wúlò and chance tán fún wa lò dáadáa majority àwọn èèyàn fún wa lò chance dáadáa oorun oorun oorun oorun oorun torí de eléyìí gbogbo ẹni tó bá ti lè ṣe àṣùbà ọ̀hún wa fi zimmati llah wọn bẹ nínú òfin láyàbalẹ̀ ọlọ́run ọlọ́run bó fi ọ láyàbalẹ̀ eré náà tún jẹ́rìí sọ̀rọ̀ ọlọ́run bí aláàbẹ̀dẹ kiri lẹ́yìn pàpọ̀mọ́ ìnà kọlù ẹsẹ̀ fi ẹgbọ́ ìrántí ọlọ́run ló máa ń dé kọ̀ọ̀kan balẹ̀ ẹni máa ń ṣe ìrántí ọlọ́run ọ̀sọ̀lẹ́ nínú ìrántí ọlọ́run olùkọ́ náà sọ pé wà á kì í sọ̀lẹ́ ẹ̀dá lédìkìrì ẹ máa gbé sọ láti dúró láti ṣèrántí mi torí ẹ ẹni tí wọ́n ṣe sọ láti ń ṣèrántí Ọlọ́run ìjọ sì jẹ kọkìyàn balẹ̀ bí ìrántí Ọlọ́run kò sí wọ́n ń sógun fò pé kọkàn rẹ lè balẹ̀ wọ́n gbẹ ọlọgbà wàhálà pàdé jù gbogbo àwọn ológun ẹmú kan wà nù rẹ tọkàn nínú wọn tọkàn rẹ balẹ̀ ẹgbẹgbẹ kò sí bàbá rí jàǹkà wọn láti wàhálà gbà á. Ah, gbogbo tó ń bá wọn jàǹká wọn ń kó lọ́wọ́ ń kó lójú ilé rẹ̀ jọ sí ni járe tí ìmánì bá wà nù tí ọba sí ìmánì ó ní ah, eh, ayé ń ṣe ọ́ ayé ń ṣe ọ́ ohun tó pé jàǹká wọn ń dọ̀tí àfẹ ìrántí ìdọ̀tí lè sí jàǹká wọn ìdọ̀tí àkàrà ọkùnrin wọn tó ń gbé ìmánì ìtumọ̀ tí àwọn ẹni tó ní ìmánì máa ń fún nǹkan ó yàtọ̀ sí ìtumọ̀ táwọn ẹni tó ní ìmánì máa ń fún à ń bọ̀ wá mọ́sálásí ní ìsìn àkọsẹ̀ téèyàn kọsẹ̀ ni. Nàá èèyàn máa kọsẹ̀ ọba ìyájú ọba àmọ́ ìyájú èèyàn máa kọsẹ̀ náà ni tọ́lọ́ bá ti kọ́kọ́ kọsẹ̀ ọkọsẹ̀ ṣùgbọ́n àwọn aláìní máa rí mọ́sálásí tó ń lọ yóò ní bàmù mọ́sálásí ò ní bàmù fọ́ lórí ibú wọ́n gbé iná rí nǹkan bẹ̀ pẹ̀tùrú pẹ̀tẹ̀ tó ń kọ ẹsẹ̀ ẹkú ẹsẹ̀ ẹkú nínú ẹsẹ̀ méjì tọ́lọ́ fún ọlọ́kà ẹsẹ̀ ẹkú ìwọ́n àlẹ́ fẹ́ẹ́ ìtumọ̀ táwọn onímọ̀ọ́nì máa fún nǹkan ó yàtọ̀ sí ìtumọ̀ táwọn ẹni tí onímọ̀ọ́nì máa fún. ẹ̀ka jáde inú lẹ́yìn ẹni àkọ́kọ́ tẹ kọ́kọ́ rí wájú aṣọ pupa lọ́wọ́ obìnrin ọlọ́mọ tó ṣe o. àwọn tí onímọ̀ọ́nì àwọn máa fọ ah, mm, mm, mm, ah! ẹ̀rọ là ń bá ní òkèlè kẹ́kẹ́ máa pọ̀ fòfò kékeré wọ́n dáná sọ́ọ̀nù tó fi ń sẹ́rùn torí pé tó rí òun ti fún. tóbi jẹ́ pé àwọn ní mánì àwọn tí ò ní máa ní wọn àlè dọ́gba níṣẹ́ òfin nǹkan ẹ̀kọ́ ń lọ síbi àlọ́ alámbẹ̀ wọ́n wá jálè jù wọ́n mọ̀ pé ìtọ́wọ́ àwọn ajú rẹ̀ àyàlọ́ làwọn obìnrin ọkàn lọ jókòó bẹ̀ tó bàbá kankan bọ̀ ni wọ́n kí ló wọ́n ẹ̀fẹ́ pọ̀ wọ́n lọ sàánù kí ló ṣe mí lónìí gbogbo ìlú tẹ̀ ń gbàgbé mọ́ mi dákun tó ọ̀dà ni ìgbélé lọ ẹ̀kọ́ já mọ́ pé nǹkan kan bẹ́ẹ̀ nígbà gbà pé ọ̀hà lọ tó kó tí a màmá màmá tó lọ́ba ní káì òní ọ̀dà à òní ọ̀sẹ̀ dà kí ló mú má dà tó bá pè wọ́n ní wọn dá bàbá ẹ dá fún ẹ mọ ní àlejò ní mí à bàbá débẹ̀ máa ká lọ́ba ibi báyìí ló ti dókun tẹ́yìn bá ní ìmánì wàhálà yín ò ní pọ̀ láyé tẹ́yìn bá ti ní ìmánì wàhálà ìṣẹ̀ṣẹ̀ dáwọ́lé wàhálà ẹni tí tó bá ṣe yín wàhálà ni ẹni tí tí ọba ṣe yí wàhálà ni gbogbo tí ẹ̀ ń wá tẹ ẹ bá rí wàhálà ni èyí tẹ̀ ń wá tẹ ẹ rí wàhálà ni ọlọ́ọ̀dà fún mọ ìyàwó ẹ̀yà ìmánì oríire ńlá fún mùsùlùmí ẹ̀dá pẹ̀ o àwa ṣùgbà àti wá jèrè pé ọlọ́run sọ wà orí ńlá ni o orí ńlá ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ jẹ́ ká mú ní ìbáàjà fún àwọn ọmọ ẹ̀yà wa tàǹjọ ń gbé sọ́wọ́ à ń tòsí wa ẹ̀mẹ́jẹ̀ ajẹ́ni tí wọ́n máa dá sí dáadáa dáa nípa àwọn náà ẹlòmíì ẹ̀mí rẹ fẹ́ sí lọ ṣùgbọ́n orun náà bàjẹ́ ẹ máa jí àwọn náà yọ gbọ́kọ̀gbọ́ pẹ̀lú ògbó ọlọ́run ó náà padà dẹni tí ń sí lọ́njọ́ àwọn ọmọ yín ẹ̀mẹ́jẹ̀ àbúlá sí wọn ìgbà míì ama máa wò pé agbada ti dàgbà débi tó yẹ kó náà ti dé fúnra rẹ̀ rárá o lópin ìgbà tẹ́yìn bá ti bẹ ọmọ yín lọmọ yín ọmọ jẹ o kódà ìjọ yà yín lẹ́nu ni pé ọmọ náà ọmọ ẹtí kó tún ti yín alhamdulilah ajẹpọ akó oríire torí pé àwọn ọmọ ìbàjẹ́ pé bàbá mi ń bẹ bàbá mi ń bẹ kí máa ṣe wọn tí bàbá mi bá kú dá ikú báyìí yọ ọgbọ́n wa ni ọgbọ́n tí ọgbọ́n tẹ́lẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ á tún máa fi kọ́ wọn àmọ́ àgbọ́dọ̀ gbàgbé láti máa jí wọn. lọ́kùnrin àti lóbìnrin wọn alùpùpù sí náà ilé pàtàkì torí pé àwọn ò lè dáàbò bora wa á ń bọ̀sibọ̀sì pa dáàbò bẹ́ẹ̀ lómi wàláì á lè dáàbò bora wa ọlọ́run ọba ló ń dáàbò bò wa. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف Ọlọ́run ló ń bọ́ wa Ọlọ́run ọba ló ń ṣọ́ wa Ọlọ́run ọba ló ń fi wá láyà balẹ̀ ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn ó gbẹ̀yìn nínú nǹkan tá a máa fi kọ́ àwọn ọmọ wa àwọn aya wa àtàwọn èèyàn wa Ọlọ́run ọba ó tún wa ṣe. wa ni ولا يطلبنك الله من ذمته بشيء àdánwò rẹ má jẹ́ kí ọlọ́run ọbọ̀ ṣàfẹ́kù rẹ bíbi nǹkankan nínú tó ṣe ní májẹ̀mú fún ọ. ọlọ́run ní kẹsìn ó wájú ọlọ́run ṣàfẹ́kù rẹ níbi kẹsìn lọ́hùn ọlọ́ni kẹ́ tẹ̀lé tọ̀hún kẹ́ tẹ̀lé tànàbí òun mẹ́jẹ kọ́nà ọ̀bọ sàfẹ́kù rẹ níbi títẹ̀lé tiẹ̀ títẹ̀lé tànàbí sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ bá ní kẹ́ jẹ́ náà táwọn nǹkan kan mẹ́jẹ sàfẹ́kù rẹ nínú àwọn ẹni tó dènà sí nítorí ilé ayé dá wà ilé àdáwọ̀ ni o ilé àdáwò ni ẹ mọ̀túmọ̀ à ń jẹ àmú àtìtì kù ìtumọ̀ rẹ̀ ni pé ká lè bá a wà lálàáfíà ní ipò àti sàṣeyege nínú àdánwò yìí àbí forí pápá. nítorí pé tó o lálàáfíà tó dùn dáa èdè dangadia ó lè máa fẹlẹ yóò tẹtẹ wọn tí wọn lọ èmi náà fẹ́ sìn ọ àmọ́ ń gbọ́ jẹ́ pé láti ìgbà tí mo ti dìde láyé àárẹ̀ náà ni mo ṣe títí tí mo fi kú èèyàn mélòó ní sáré bẹ́ẹ̀ nù wá wọ́n kéré láti ìgbà tí mo ti dìde ọpọlọ mi ti dàrú orí òpin títí tí mo fi kú èèyàn mélòó lọ́wọ́ abẹ́ẹ̀nù àwọn kéré dandan jẹjẹ ni mo jẹ láti kékeré tí mo fi kú wọn kéré àjẹpá làáfíà dání jíjẹ tá à ń jẹ mímu tá à ń mu lílọ bíbọ̀ wa tí wá ní rọrùn wàláhì nítorí kíkà lè ṣàṣeyege àbí ká forí sápá ni aláwọ̀ àwùjọ afẹ́ wí fọlọ torí ẹ ẹ mẹjọ àtẹlẹ ayọ sàn wá jẹ ntọ́lọ́mbá ni a ṣe ẹja wa náà máa ṣe ètò bá ní apáti ẹja wa máa pàtì nítorí pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ láti sórí rẹ̀ láti ní sórí bú kọ́nà mọ́jà sórí bú. ilé ayé máa tẹ̀yẹ̀ jẹ o ilé ayé máa tẹ̀yẹ̀ jẹ. nírú àsìkò tá a wá bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ó lè jẹ́ pé àwọn bẹ́ẹ̀ di pé wọ́n wo bọ́ọ̀lù òfò nínú kó lu nàìjíríà àbí kí nàìjíríà lù wọn ẹ dákun torí tọ́lọ́ bọ́lọ̀ bá wa kádàrá pé di nàìjíríà tún ní ti àyẹn ló kù sí kí ló ń sọ fọlọ. títí dọ́kọ̀ ọ̀rọ̀ ọ̀lẹ́ka kú bá ti mọ̀ ọba kó wà lóyà mọ́. gbà gbà gbà Samuel Samuel Samuel Samuel ọba Samuel láìdẹ ẹnu ẹ Samuel ọgbọ mọlẹka kúba Samuel láìdẹ ẹnu ẹ ọwọ awi Samuel wà lùkìyà mi ṣé Samuel lànàbì ní tàbá wí kán àwọn àlùjọ náà ibi tẹ́ẹ̀rí pé ní ti ń ta àwọn èèyàn jẹ́ pọ̀ nínú ilé ayé wa yìí wà lọ́wọ́ kọ́dà ẹlòmíràn máa ń pè é ọ̀ntàkàsọ́ ọ̀ntàkàsọ́ kú báyìí ìgbà ọdún ọdún kan fún wa owó wa owó ìgbà ọdún bá jẹ́ ọdún kan fún ọ́ làálàá ti bàjẹ́ ọlọ́run máa fi jáde ráṣà àbò àti ìrẹ́ nìkan náà àwọn bàbá tí máa parí tí máa dáńtà tó ti lò gbọ́ ọdún báyìí ẹ̀ máa gba two hundred around two hundred equals to one. Okay, how many two hundreds are we going to use? So my Lord, ọdún mẹ́wàá jẹ́ pé two hundred million mẹ́wàá one thousand tí bàbá rẹ̀ lórí ẹ̀ gbọ́dọ̀ ọdún kan tí o bá fẹ́ràn sọkúsọ. ó tún lè sọra rẹ̀ dà kàlàmàgbò fẹ́ràn àkàlàmàgbò kò níta láìlẹ́gbẹ̀rún ọdún. ok ìdílé àkàlàmàgbò lẹ́yìn. ilé ayé dáhùn pé àkéènì bí wọn lọ tún ẹ bí gbàgbé ògbélé ayé a máa ń tá a ṣe ń kọ kò ní parí. torí ẹ ẹ má jẹ́ kí wọ́n wọ́n fi wá sí àwátì ibi tọ́lọ́ wọn bá ń fẹ́ ká bẹ̀ ìdí ká jìnnà sí gbogbo tọ́lọ́ wọn bọ̀ fẹ́ nítorí pé gbogbo ẹni tọ́lọ́ wọn bá tó bá fẹ́ kù níbi àti pé májẹ̀mú rẹ̀ ọlọ́wọ́ padà rí mú ni o dáná ibi nsọ̀nù fẹ́ iná oyè torí kọ̀ ọlọ́run padà rí mú ẹ̀dá gbọ́dọ̀ afẹ́ sábà sẹ́yìn tá a fi tamọ́ lọ lọ. ó yẹ ká ti láwọn expert tó ti bá kírẹ́tì ọ̀nà tá a fi tamọ́ lọ lọ. àìbá máa ń jọ gbèǹde tọrọ ọba rọgbọ. gbọ́dọ̀ àgbà níìsì kan kó bàbá ìmáàmù wá bì. ó wà ní gbogbo ẹjọ́ àánú mẹ́tíláṣí ẹ̀dá wọn tó. kálukọ́ dáńkọ́ ẹ̀rì. àwọn àníkè dáńkọ́ ẹ̀rì báwọn lórí kéènì kálukú bá ní kíni ẹjẹ bàbá yẹn máa tẹrẹ ẹjẹ ẹ báyìí báyìí báyìí táàlì nínú tí máa fi ròyìn ó ní pé kò síbi tá a fẹ́ gbà tá a máa wọ ọlọ́run lọ́wọ́ láì jẹ́ rẹ náà láti kó sí. torí pé tọ́ba lọ fẹ́ sá mọ́ lọ́nà ọwọ́ ta torí de ilé tó bá jẹ́ bẹ́ẹ̀ àjẹpẹ́ ká ṣe dáadáa ká gbìyànjú dáadáa kì í mọ̀ sẹ́lómi làfẹ́ ṣe fún orí ara wa náà àwọn làfẹ́ jìyà àwọn làfẹ́ gbádùn ẹja ṣe dáadáa kọ́lọ́wọ́ fún wa ṣe gbogbo ẹni tí kò bá pé mọ́jẹ̀mọ́ ọlọ́run ọlọ́run padà mú náà ni o tó mú ẹ̀ kó bòbò àyàwó ṣe éfì náà rè jahannam ọlọ́run padà wá dà sínú náà tọba mu yọ padà sọ sínú nàgbà ojú rẹ̀ wọ́n ní kí ló dé tóbi jẹ́ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ náà láwọn ẹ̀rí mi wọ́n máa fi hàn pé wọ́n mú yàn wọ nàgbójú rẹ̀ bẹ́ẹ̀ bí ti wá nù hadithi Mu'az ibn Jabal radiyallahu anhu pátánà mi ni kuffa alayka hada sọ̀rọ̀ afẹ́lẹ́ yìí ọ̀fọ̀ ká hàn rẹ̀ a sàhábà ni wa inna la mu'akhaduna bima natakallamu bih tọ́lọ́run fi wá tọ́lọ́run fi yà jẹ wá lórí tá à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu lásán a anabi ni saqilatuka ummuk ọ̀dà kàmà wa hal yukabbu an-nasu fi an-nari ala wujuhihim wa fi riwaya ala manakhirihim illa hasaidu alsinatihim ní ọ̀dà kàmà. tí nǹkan kan bẹ tí ó máa máwọn èèyàn wọn ná gbójú wọn tó bá ti jọ gbẹndà òkèèyàmà nínú ẹgbàá wa mi báwo kà á yá wọn yàtọ̀ sí ń wọn fà fún wọn bí pé ahọ́n ni ó jẹ yàn wọ náà jù kó lọ́n ní kí ló dé wọn sínú ná gbójú wọn. ó nítorí pé kí ìyà tí ó jẹ wọn lè bá pọ̀ ju gbogbo tí wọ́n lérò lọ. nítorí pé tí wọ́n bá rí bí iná ṣe pọ̀ tó tí wọ́n bá rí bó ṣe kẹ̀ tó tí wọ́n bá rí bó ṣe lágbára tó bí ìyẹn bá máa kúnjọ gbèǹde ìbẹ̀rù yìí ó yẹ kó ti kọ́kọ́ pa wọn náà. ṣùgbọ́n iná láyọ̀ mọ́tò fi há wàlẹ̀ àyàyà èyí kú bẹ́ẹ̀ èyí sẹ̀mí bẹ́ẹ̀ ìbànújẹ́ ọ̀wọ́ á pọ̀ fún wọn kọjá sísọ. àìnífọ̀kànbalẹ̀ wọn yóò pélékè yàtọ̀ sí kọjá pé ìpàkọ́ ni wọ́n gbà sọ wọ́n sínú náà. wọn ò ti rí tẹ́lẹ̀ wọ́n kàn bára wọn bẹ̀ ni ìyá yẹn ò ní pọ̀ tó tẹni tó ti rí ibi tó ń wọ̀ lọ. torí ẹ̀ àti wọ́n tójú kó wọn dà sínú náà wọ́n ti pàkọ́tà àwọn abẹ́ ọlọ́run dákun má fi kankan sàdánwò fún wa ọlọ́run là wa sọ wa gbà wa níbi ìyẹn anamọ́jọ tọ́ sí wa ìwà téèyàn hù téèyàn fi dọ́mọ aná ọlọ́run má fi sàdánwò fún wa ilé ìtàn hù tí wọ́n fi dọ́mọ àlùjẹ́nà ní kọ́ bó fún wa gbé ọlọ́run ọba kó ṣàánú wa ìjọba níbi èrè pẹ̀lú.

kí ni ìdájọ́ ẹ̀sìn Islam nípa saga pos pẹ̀lú àwọn kan pé luka ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ nítorí pé pos yẹn báńkì kékeré ẹsìn mọ̀ pé gbogbo transactions àwọn báńkì rìbá wọ́n máa lórí ntí ọ̀tọ̀ ni so Islam kò fara mọ́ ká máa dá báńkì rìbá sílẹ̀ báwo la ṣe tún wá fẹ́ lójú bẹẹbi kó àwọn báńkì tún sọ àwọn náà di wọn sọ àwọn náà jọ kan náà branches wọn torí de eléyìí eléyìí ọ̀yẹ́ kọ́ pamá gbogbo nǹkan tó ń ṣe níbẹ̀ ó náà ní í ṣe pẹ̀lú rìbá torí ẹ̀kọ́tọ́ wọ́n á jẹ́ pé wọ́n lọ́ọ́ sàgbákẹ́rù àti ní pos lọ́dọ̀ lópin ìgbà tó bá jẹ́ mùsùlùmí. wọ́n ní lọ́fẹ̀ẹ́ ká máa ṣàwọn èèyàn lọ sí ẹnìkan wà ládùúgbò tẹ́gbẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti pèpè fún sọ̀lá àti pé ọ̀sọ̀lá tó khayrun minan nawm yọmọ wa ké kádùúgbò pàṣùbà àtútó àṣùbà àtútó àṣùbà àtútó tẹ́lẹ̀ náà ń bẹ lábẹ́ pé èèyàn ń sàwọn èèyàn lójú kòkòrò rárá o ti tó ìgbà pèpè fún sọ̀lá àti ọ̀rọ̀ tí ẹni tí ń pèpè fún sọ̀lá ti sọ pé as-salatu khayrun minan nawm as-salatu khayrun minan nawm wọn ló ti tó at-tathwid ni wọ́n ń pè léyìn àwọn at-tathwid bá ti wá wà táwọn èèyàn ń ṣe tọ́jú ti bí dà a gbọ́dọ̀ sọ̀ra fún irú rẹ̀ ní kẹ́ni tí ń pèpè fún sọ̀lá ti o ti pèpè fún tán kọ́mọ wa gbá máìkì mú kọ́mọ ṣe sódà tí táwọn yẹn bá ti ń gbọ́ tí ń gbé ọ̀fun wọ́n ti mọ̀ pé kò sọ láti tún súnmọ́. bákan náà ilé iṣẹ́ máa ń sọ pé tọ́ ẹ dìde o ẹ máa bọ̀ wá mọ́tíláṣí o ó ti kùtẹ́ sí mẹ́ta o bàbá lè máa mú ó kùtẹ́ sí méjì ìyá súnà ó kú kúkúrú àǹfíjẹ́ ọ̀tọ̀ ó ti pọ̀ gàjẹ́ ńlẹ̀ yorùbá yìí ọ̀pọ̀ gàjẹ́ pé à ń tó fi dínkù gbígbọ́ iná sí òsì. bákan náà nínú bídíà yẹn tó máa ń ṣe lẹ́yìn ìgbà tó máa ti pèpè fún sọ láti jọ yẹn oníkẹ́ kéèké sẹ́ẹ̀tì sí. ọba àjẹ́ alukóra ni wọ́n ń ké ọba àjẹ́ wáàzí wọ́n ń ṣe àbùkátà rẹ̀ sọ láti tẹ́sí pé ó ti tó tẹ́ bá fẹ́ gbé kẹsẹ̀ dìde bẹ́ẹ̀ fẹ́ káwọn èèyàn gbọ́ nípa ẹ̀sìn ọlọ́run ẹjọ́ dẹ̀yìn àṣùbà àmọ́ ẹ mẹ́jọ jẹ́ pé kẹsẹ̀ tì ní ẹ fi ń gbé àwọn èèyàn tó bá ti jẹ́ pé kẹsẹ̀ tì tẹ́ gbé sí yín o ti alukurani tanke ìdánilẹ́kọ̀ọ́ tó ń ṣe lẹ́fí ń pè àwọn èèyàn àdádálẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà. bákìlì kí máa ké kádùúgbò àdádálẹ̀ nìyí inú táwọn mùsùlùmí fi ń pọ̀ sí àwọn akọrin yóò ní. nítorí kẹ́yìn oṣù ẹni pé nígbà tá a ti pèpè fún sọ láti yẹn tó ẹ lè lọ́mọ kalẹ̀ fún àwọn èèyàn bẹ́ẹ̀ rò pé wọ́n ń sùn. asalaamu alaykum àsìkò àsìkò àtúntò ẹ̀ ń dì wọn nù asalaamu alaykum asalaamu alaykum kò sí wàhálà nù ẹ̀ lẹ̀ mọ́kẹ́ máa lukoro ká dùgbò kẹ́ máa kíká rárá o eléyìí ṣe sí àwọn kiri yóò ní ẹ sì mọ̀ pé àwọn gbogbo nǹkan tí àwọn ń ṣe wọn nídìí àkọọ́lẹ̀ nítorí pé ẹni tó bá ń ṣẹ̀sìn òdodo ní bùkátà ẹ̀rí ẹni tó jẹ́ pé orí rádaràdá pàlàpàlà lọ́wọ́ ẹ̀rí báwo ń bọ̀ lẹ́rí tí a sọnù bá jẹ́ pọ́dọ̀ rẹ̀ ní ọ̀wà ìrẹ́ ló ti jẹ́ pé bẹ́ẹ̀ ṣe máa ń kí kábíyàn wọ́n ń kí kábíyàn náà ní Europe wọ́n mú wọn ibi tẹ́ ti pé irọ́ wá bá wọn àwọn òtún gbàrọ́ láyé fẹ́mu. wọ́n mú wọn ní ẹ̀mọ́ yẹn ọmọ nàìjíríà wọn ti kó London lórí títì wọ́n mú wọn ọmọ pariwo pé gba Jésù láyé rẹ̀ gbàtẹ́ pé what are you saying? I'm preaching the gospel which gospel? àbẹ́ ìrìn kan mẹ́. <laughs> ọ̀ adé mẹ́ka kò ní mo ti Allahu Akbar lórí sọ́lá kí ni kò wá sí Allahu Akbar báwo kò orí ẹ̀ dàrú náà mú Allahu Akbar. ọ̀ adé London ọwọ́ àìkú òun pé jù gospel ibẹ̀ ibi náà ti kóra nù wá bá àwọn náà ti sọ fún which gospel subhanallah adúpẹ́ fọlọ́ adúpẹ́ fọlọ́ àmọ́ bí gbàtẹ́yìn mẹ́tọ́ yín wọ́n kàn máa pariwo sí ilé sí ni wọ́n máa lu aago wẹ̀rẹ̀ wọ́n máa pariwo kádùúgbò tó lẹ́yìn kẹta kò wọn wọ́n da ara islam ó di arẹ́ sí mura ìwọ́n bá ní nǹkan tó sọ bẹ́ẹ̀ ta tó fi lu aago lọ́sọ̀dà gbàgbádùn. ẹ pé iná ló wá wọ̀ tó wọ́n bá ti kí ní wọ́n tó wọ̀ nánà nù. ilé ìjẹ́bù ti ṣe dẹ́mbẹ̀ ẹ lè jí àwọn èèyàn pé sàlámù alẹ́kùn bàbá alágbájá ẹ o sàlámù alẹ́kùn ẹ dìde wọ́n hà kàdà nà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك